Hello everyone, welcome to 2024. Welcome to Tony Talks 2024. Thank you all for coming. Thank you for last year 2023. Ah, mo dey expect the same support and the same love for this 2024. May this coming year be filled with success, uh, with happiness and all the things that make life beautiful. Happy New Year to you and your loved ones torí pé ẹlẹ́ṣẹ̀ ni wá dàlá ilà ilẹ̀lẹ̀ ọ̀la ìnà àtẹ̀yìnà bisimilahi rahman rahim ìnà àtẹ̀yìnà kàlíkà ọ̀sára fasáwọ́ lèlè rọ́bìkà wálíyá iná ṣàníyà kà ìwà alhabta àmín àmín àmín àmín gbogbo àwọn òkú wa pátápátá ọlọ́run má ṣàforíjì wọn ọlọ́run ṣàforíjì fún gbogbo àwọn òkú wa pátápátá gbogbo ẹni tó lòkù nínú wa ọlọ́run kó bá a dẹlẹ̀ fáwọn òkú wa má jẹ́ má jẹ́ kán ṣe kí ni ẹ má jẹ́ kára ni wọ́n nínú kòtò làlá ìlà ìlàlá ìlà bisimilayi ramoni rahim ilé aláhu had aláhu samad làmúyẹ lídì wà ladi, ládì wà lámúyẹ kún làwọn kò fà hàn. àwọn táwa láyé má jẹ́ àkànjú lọ bá wọn báyìí ọlọ́run má ti pàrọ̀ báyìí ọlọ́run gbogbo oore tó ní fún wa yẹ ká dúró ṣe bó bá ṣe wá léwu ká lọ́lá tó ọlọ́run jẹ́ kí táwọn ọmọ wa ojú tiwa lọ́lọ́run jẹ́ kí táwọn ọmọ wa ju tiwa lọ má ṣe wá ní òbí tí ó máa du ogún ọmọ ẹ̀ ọlọ́run má jẹ́ ká bá wọn nípìn láti máa pín ogún ọmọ wa ọlọ́run jẹ́ kí gbogbo oore tó bá ṣe fún wa jẹ́ kí táwọn ọmọ wa tó times ten ọlọ́run làkún fàyàkún làlá ìlà ìlàlà làlá húlà wàlà wàtà ìlà àbílà ilẹ̀ ilẹ̀ sí. ẹ káàsán ẹ kúrò lẹ́ka lẹ́ o ẹ má bínú sí mi o mo wá bẹ̀yìn lálẹ́ yìí ni o gbogbo ẹ̀yin tèmi ẹ jọ̀ọ́ torí ọlọ́run mo fọlọ́run bẹ̀ yín ẹ rí i pé mò ń struggle láti máa wá síta láti pàtà ti ṣe ìṣílẹ̀ the stress was too much gbogbo wàhálà má ṣọ ṣe kínní. Ifatoyin really Ologbowo yes I was there now I was at Ologbowo yesterday so ẹ rí i pé mò ń struggle pé kí n máa àwọn èèyàn ń bínú pé mo ṣe kí n máa ṣe chat ẹ mọ̀ pé bọ́dì yìí náà ẹyọ kan náà ni ẹ̀yin èèyàn mi ẹ̀yin náà mọ̀ bó ṣe ń lọ kò easy rárá so gbogbo ẹ̀yin tẹ́ ní ọjà tí a lè gbé jáde nígbà ọdún àti wípé mo ṣàlàyé fún yín mi ì ní ráìdà mọ́ tẹ́lẹ̀tẹ́lẹ̀ i got three riders so àwọn ẹlòmíì ti ní company titi wọn àwọn ẹlòmíì dẹ̀rẹ́ yìí ráìdà tó ń wà wọ́n gbà láwìn ni bóyá ńgbà tí epo yẹn wọ́n ti nǹkan move wọ́n ti gbà lọ́wọ́ ẹlòmíì so èèyàn corporate mo ní wàhálà máa ń ṣẹlẹ̀ bí kò gbọjà kó ṣe pé bí a three four days ló ṣe máa lọ deliver so òun ni mo fẹ́ sọ pé kẹjọ kẹ ní sùúrù ẹjọ́ nítorí ọlọ́run then mo tún wá fẹ́ béèrè nǹkan kan because so many people called me and said ìyá àbàdàn ó máa bẹ́tà kẹ wá sí korodu eh, kò ṣe pé bóyá ẹ fẹ́ ti ṣọ́ọ̀bù sùúrù lérè but ẹ jẹ́ kí main kíní yín kó jẹ́ ìkorodu ṣe máa ń pẹ́ bí bàtà wà yín sìn this is my own space this is my own house but mo níbì kan tí mò ń gbé tẹ́lẹ̀tẹ́lẹ̀ tí mo sọ fún yín lọ́jọ́ yẹn pé ọ̀rẹ́ mi ọba ńlá tó bá jẹ́ pé ká ẹ̀dá ni á ti mú mi fún ti gbogbo àti mò ń bu yẹn á ti mú mi bẹ̀ mo rò pé bóyá ká ṣe bẹ̀ yẹn ká decorate ká furniture ká fi bẹ̀rẹ̀ ọjà because sometimes a lot of people live at Ikorodu some of my customers àwọn families wọn Ikorodu Ikorodu Ikorodu owó yẹn dẹ́ pọ̀ sometimes they pay ten thousand mo ti rí tó san ten thousand ìgbìdì tó yẹ ẹ̀rù yẹn pọ̀ mo ti rẹ́ni tó ń san five thousand four thousand sẹ́ńtà àwọn èèyàn máa wá látòdìdí àwọn inú inú ìkòròdú yẹn ṣé o ti yẹ àwọn ẹlòmíì máa wá láti inú inú ìkòròdú yẹn owó ráìdà owó gbogbo ẹ̀ so ẹ gbà mí nímọ̀ràn èmi àti yín la jọ ń sọ̀rọ̀ lálẹ́ ká tó bẹ̀rẹ̀ sí òsì wa ẹ jọ ẹ gbà mí nímọ̀ràn ṣé ká dúró four days ní kòròdú ká máa ṣe two days ní Sùúrùlérè or two days ní ìkòròdú four days ní Surulere how do you want it ẹ sista Maureen ẹ kalẹ́ mà ṣàlàfíà ifá tóyìn i love you so much thank you alájà alájà mo ti mọ̀ pé yìí máa mú kòròdú ti yín alájà ó ta lẹ́nu mi mo mọ̀ pé yìí máa fẹ́ mú kòròdú ṣé ẹ fẹ́ ká mú four days ní ìkòròdú a sì nílé ní Surulere náà hmm, ọlọ́run ló ní kó rí bẹ́ẹ̀ kó ṣe gbogbo nǹkan lèèyàn máa ń sọ ń gbà mí ẹ má bínú pé mo sáré sọ kínní yẹn ẹ pé mi ò sọ rí ẹ má bínú ẹ pé ó jábọ́ lẹ́nu mi ni ẹjọ́ nítorí ọlọ́run ẹ pé mi sọ́ọ́rí pé mo nílé ní ṣùgbọ́n lérè ẹjọ́ so bóyá ká gbà tí ò ṣe pé bóyá kì í ṣe bóyá ká dúró ní bóyá ká máa lo two days ní Kòròdú ká máa lo four days ní ṣùgbọ́n lérè ọ́ ká lo four days four food four days ní Kòròdú ká máa lo two days ní Surulere ọ̀ ká máa lo Monday to Friday ní Surulere ká máa wá wálé ní weekend which one tẹ prefer ẹ jọ̀ọ́ ẹ jẹ́ kí n mọ̀ ẹ jẹ́ kí n mọ̀ torí kọ́ọ̀kòròdú yẹn pọ̀ ó pọ̀ gan and àánú máa ń ṣe ní wọ́n gbẹ́rù kan lọ fẹ́yàn kan ní a day before the new year ten thousand náà san so she was like ah yábàdàn ó ti pọ̀ ju kíní kan kíní kan ní kankan so ẹ jẹ́ kí a jọ sọ báwo lẹ ṣe fẹ́ sí four days ní Ìkòròdú ó yá ẹ jẹ́ ká mọ̀ pé four days ní Ìkòròdú yẹ turn pop ẹ sọ pé ẹ jẹ́ ká rí four days Ìkòròdú four days Ìkòròdú so that a máa lọ kúkú finally ṣe ọ̀dọ́ mo máa ń kẹ́rù sí Ìkòròdú yẹn náà gbogbo àwọn kíní báńtì kankan yẹn Ìkòròdú náà lù gbogbo ẹ̀ wà ṣó ti yẹ nítorí mi ní mo ti close storage tí mo gbà ní trade fair wọ́n fẹ́ fi gbèsè pàyà wọn so mo ti mo ti close ẹ̀ so mo ti gbé sílẹ̀ so everything tó bá dé máa ń wá sí. Si, ìkòròdú ṣó ti yẹ so tó bá ti jẹ́ pé four days la máa lò ní kòròdú then a máa lọ create ibi ilé yẹn so gbogbo àwọn tissue paper yẹn a máa dé sí sílùú lérè àkàn fi yàrá kan lẹ̀ tí yàbàdàn kọ̀ wọ́n máa sùn káyọ̀dé làárọ̀ ní kitchen so dà pé mo ti rí pé àwọn èèyàn sọ pé four days four days four days four days ìkòròdú so aláàjì náà wà nígbà wọ́n ti ń gbọ́ ń sìn wọ́n ti ń gbọ́ aláàjì náà ń gbọ́ so eh, tó bá ti di ọ̀sẹ̀ yìí iṣẹ́ pọ̀ lẹ́gùn a ní láti yanjú ọjà so then ẹ tún máa bá mi tún ṣe sùúrù kan ṣe mọ̀ pé Samuel tí ó lọ sílé ọdún then Àjọkẹ́ she's a student mo kàn ó kàn wá kí n kàn fi eh, Surulere is the beginning of your progress ma and sometimes you have a you have to think of how the sales is moving fast mi Surulere is your sister ẹ my sister tẹ bá sọ bẹ́ẹ̀ mo mo mo accept but ẹ máa ń gbàgbé we started all the whole thing at Ikorodu nínú ilé wa and we are make, we are making good we are doing fine but that Surulere we cannot leave it o no no no no it's not going to happen but ṣe mọ̀ pé bí tí n ṣe rí nsìn mo ò ní rider ọmọọṣẹ́ ti kúrò Samuel lọ sílé ọdún Àjọkẹ́ ti padà sí school kí lorúkọ Ẹniọlá Ẹniọlá went back to school so èèyàn kan ló kù èèyàn kan yẹn ò lè dáhàndù nǹkan tó ń ṣẹlẹ̀ tí ó ti yẹ yín sìn so èèyàn kan yẹn ò lè dáhàndù nǹkan tó ń ṣẹlẹ̀ níbẹ̀ yẹn so màmá wá síbẹ̀ èèyàn pé ń gbẹ̀ yẹn sìn CCTV camera wà so a máa create bíbá a máa ṣe bí shop máa dàbí shop máa fine máa ṣe everything so sister kemi ni thank you ma sister sophia mo ti rí i pé ẹ sọ pé four days no problem sister regina kuti mo kí yín mà so mo dẹ̀ fàsìkò yìí dúpẹ́ lọ́wọ́ ẹ̀yin tẹ́ rajà ní last time ní ṣé thirtieth ni àbí thirty first i don't even remember ẹ ṣe gan ni mo dúpẹ́ god bless you ojú òní tìyìn and then ẹ̀yin tẹ́ ń lo kíní ṣé tap tap àbí kí ló ń pe that app tẹ́ lò ní ìlú òyìnbó ẹ má bínú tẹ́ bá send owó sí mi torí mo fẹ́ máa ṣe clarification ní twenty twenty four ìkúmọ̀dà bẹ́ẹ̀ ń pé kí ni Ìyá Ìbàdàn sọ kò kí ń confam owó yẹ mi tí mi kì í confam owó yín because tap yẹn kò kí ń tètè drop owó ó lè jẹ́ pé bíi five days or sometimes wọ́n máa ń reverse owó yẹn back fún yín so bóyá kẹ́ máa lo bẹ́ẹ̀ ṣe nù tẹ́lẹ̀ tẹ́lẹ̀ bóyá máa ń sẹ̀dẹ̀ sáwọn èèyàn kan ni or bóyá kẹ́ máa lo paper kẹ́ máa fi san dollar because uh, thank God for one of my darling sister may God bless her so much wọ́n ti rajà kan lọ́wọ́ mi láti twenty eh, three of December and then wọ́n sanwó wọ́n wá sẹ́ndì dọ́kẹ́tì sí mi bọ̀ ṣe máa ń pẹ́ pé owó tó pọ̀ máa ń wà kan sometimes ẹlòmíì lè sẹ́ndì owó kó jẹ́ pé the same amount tẹ́ ẹ sẹ́ndì lẹ́nu yẹn náà máa lọ sẹ́ndì so ṣáà ń pè mí pé kí n wò hmm, mo kàn sọ fún wọn pé mo ti rí one fifty not knowing pé owó yẹn gùn tí drop ṣé wàá rajà ní ṣọ́ọ̀nì thirty first ni ọjà yẹn pọ̀ bóyá bíi seven hundred or something mo kàn yẹ kó yẹ kí n dárúkọ bọ̀ tí mo kàn fẹ́ kẹ́ mọ̀ so owó yẹn wá wọlé wọn á pè mí pé yábàdànṣẹ́ ti mi ò rí o mi ò rí o so nígbà tó máa san owó yẹn wọ́n wá san owó yẹn kakọ̀ mọ́ one fifty wọ́n wá pè mí pé àwọn ẹ̀pẹ́ méjì nígbà tí máa lọ padà mú wa lọ wọ àkáǹtì mi ṣe mọ̀ pé ti twenty three yẹn one fifty yẹn kò drop so òun ni apps yẹn ṣe wá send méjèèjì papọ̀ can you imagine that èrè ló là ń jẹ i want seven julius ankara okay ma sister Sophia no problem Ankara yẹn gan mi ó yẹ kí n ti lọ gbé but ó rẹ̀ mí mo sùn throughout lénìí mo sùn náà ti four thirty mo ṣẹ̀ṣẹ̀ jì so mi ní lọ sí warehouse wọn ní ìdòkí lọ gbé Ankara yẹn mọ́ so but màá ní kán bá mi lọ gbé lọ́la so àwọn kan ti order Ankara tí mo post yẹn ó ti ó pọ̀ tó ti order ẹni tó order fifty ní thirty and then one of my sister she ordered twenty two then thirty so tó bá tó bá ti gba tọ̀dọ̀ wọn iye tó bá kù a máa gbé wá sí orí line ẹ and a lot of people have made their payment and everything so God bless you for supporting us God bless you for patronizing Yaba. ìyá àbàdàn bí wàá mi ò ṣe dáa tó ẹ̀dẹ̀ ń gbà mí bẹ́ẹ̀ wá ta ò da gbogbo aláfẹ́ràn ata gbogbo yín pátápátá àwọn ọmọ yín wá bá lànà do ojú òní tìyìn ẹjọ́ mo wá fẹ́ bẹ̀bẹ̀ kan o ẹni sori burúkú ẹni dáràn o òfò oníjẹ́ titi nínú ọdún tuntun o ẹjọ́ ẹ má táìpù èèyàn kankan ẹ má táìpù orúkọ ẹni bọ̀dì ẹ tó bá tó ti bá post nǹkan tó bá ń bú mi ń bẹ̀ ẹ fi wọ́n lẹ̀ máa lọ bẹ̀ máa lọ mo ti èèyàn tí mo ti block wọ́n ti lé ní hundred ṣe wá twenty twenty four yìí no time for nonsense ni gbogbo ètò kọjá yẹn ti báyìí tó kọjá lọ torí pé ibi gíga láyé tèmi èmi ibi tèmi ń lé jìnnà mo fẹ́ kó di inú iye ọdún yìí mi ò fẹ́ sílé ẹyọ kan ṣe máa pé méjì lọ́lọ́run jẹ́ ká sí ní last year a gbọ́dọ̀ sílé ẹyọ kan lọ́dún yìí a gbọ́dọ̀ ṣí iléeṣẹ́ bíi mẹ́ta ká tún wá ṣe kí ni mi ò tí ì rálé sí lẹ́kì náà ṣé mo ti dé ẹ̀gbẹ́lẹ̀ alájà Lizzy Anjorin ni àbí wọ́n sọ fún yín pé jíwa gan-an mi ó wù èmi náà jíwa gan-an wù mí mo tọrọ ẹ̀ lọ́wọ́ Ọlọ́run yìí ni ẹ mọ ìtàn ta jíwa gan láti Canada lẹ́nu tá a pè three hundred thousand dollars ló ń ta no be ṣeréṣeré no be wàsà èmi gan fẹ́ múlé sí lẹ́kí mo fẹ́ lọ gba kọ́kọ́rọ́ ń bẹ̀ bí n gbé ń bẹ̀ torí omi wọn tí n bá gbé ń bẹ̀ mo fẹ́ ní tẹ́nàntì ń bẹ̀ ẹ jọ àwọn nǹkan tèmi fẹ́ kẹ́ máa pè mí sí nìyẹn wọ́n ní wọ́n ń ṣe sán díẹ̀ díẹ̀ ilé ní nàìjíríà táyé capacity mi bá gbé ọlọ́run dẹ̀ lè sọ pé yàbàdàn kọ́tán mi ìgbà lé láwìn mi ìgbà mọ́gẹ́jì kọ́tán ẹ jọ mi ò fẹ́ nǹkan kan tó ń ṣẹlẹ̀ lórí Facebook kò kàn mí mi ò fẹ́ gbọ́ ibi tó ti kàn mí mo ti dá sí mo ti sọ nìyẹn ẹ jọ̀ọ́ ẹ bá mi gbà bẹ́ẹ̀ ẹ̀yin tèmi ojú òní tì mí ẹ jọ̀ọ́ hmm. ojú òní tì mí mi ò fẹ́ gbọ́ kankan àṣàkẹ́ mi wọ́n gé mi ní tèmi láàmì I got my own for body ẹ ti understand kò kàn mí ẹ jọ̀ọ́ ẹ jọ̀ọ́ ibi tó bá ti ń bú mi ẹ má tún gbé wa mọ́ mi ì fẹ́ gbọ́ ẹ jẹ́ ká rí i pé twenty twenty four la wà yìí ẹ̀yin náà ẹ jẹ́ ká jọ jókòó mo agbọ́dọ̀ jọ ṣoríire papọ̀ ni ẹ̀yin náà gbọ́dọ̀ count your blessing kẹ́yìn náà name them one by one nínú ọdún yìí ipe twenty twenty four yìí ò yá àbàdàn èmi gan count blessing mi mo dẹ̀ name them one by one in tí mo achieve ni ní agbára ọlọ́run ní agbára ọlọ́run tí n bá ṣe fẹ́ kó rí fún yín kó rí bẹ́ẹ̀ fún mi náà ní agbára ọlọ́run blessing ẹ máa rí ire count nínú ọdún yìí ẹ̀yin tẹ́ ẹ ti ralẹ̀ tẹ́ ẹ rówó kọ ẹ rówó kọ parí ẹ̀yin tẹ́ ẹ ti rà lágbára ọlọ́run ẹ̀yin tẹ́ ẹ ti ń lé mọ́gẹ́jì nílùú òyìnbó ní agbára ọlọ́run bí kírẹ́dìtì yín bá kù díẹ̀ tó ń yẹ̀ báyìí ọlọ́run á mi dì fún yín ẹ gba kọ́kọ́rọ́ ayọ̀ ẹ̀yin tẹ́ ẹ rí mọ́tò gùn nílùú òyìnbó tó lè yẹ kẹ́ máa gun mọ́tò ọ̀run á mi ṣílẹ̀kùn fún yín ẹ gba kọ́kọ́rọ́ mọ́tò yín mọ́tò yẹn wà ní dípòsí fún yín ẹ̀yin táwọn ọmọ yín ti wò pé ah, ó yẹ kó ti graduate ọlọ́run o position ọ̀rẹ́ náà máa bọ́ sí nínú ọdún yìí wọ́n á ṣe graduation ní September yìí báyìí ẹ̀ wá fẹ̀yìntì inú yín á máa dùn ara yá bá yín péjọ báyìí ṣe graduation fún gbogbo àwọn ọmọ yín agbára ọlọ́run ẹjọ́ mo bẹ̀ yín ni o tétí ò bá gbọ́ yín kì inú ò ń bàjẹ́ ẹjọ́ mo ti block a lot of people níwọ̀n bá ọjọ́ mẹ́ta ọdún tó kọjá nìyẹn ọdún tuntun fresh àmì new dawn. Mm -hmm fresh ni mo ń bá yín sọ̀rọ̀ yìí thirty pieces okay no problem sister ẹ má wọrí mo ti wá yín wọ́dẹ̀ it should be here by friday mo ti rí mẹ́sẹ̀gì yín sister mi gbogbo yín ẹ̀ ní sin kọ́kọ́rọ́ kú àìsàn burúkú tó wà ń gbòòrò yìí kò ní kọlù yín ní agbára ọlọ́run gbogbo owó tẹ́ ẹ bá pa táàsì lẹ́fẹ́ gbà lẹ́fẹ́ fi ṣe nǹkan rẹ ni àjọ lẹ́fẹ́ já lẹ́fẹ́ fi ṣe nǹkan rẹ ni àìsàn ní gba owó yẹn dànù lọ́wọ́ yín torí pé ńgbà tèmi náà ń ṣe tèmi àìsàn gba àìsàn nígbà gbogbo ẹ̀yin olólùfẹ́ mi pátápátá ẹjọ ẹ jẹ́ ká focus ó gbére libi ọmọ olúwẹwẹ má bọ̀ ẹ káàbọ̀ ẹ káàbọ̀ àwa méjìlá àwa méjìlá ẹ wá àjọwọ ẹ má wàjọ àwọn oníjìbìtì o àjọ àwọn olè wà o bẹ́ẹ̀ bá lè dájọ́ ẹ ti ẹ dijú ẹ wò mo ní àkáǹtì kan kò sí atm lórí ẹ̀ kò sí ṣẹ́ẹ̀kì kò sí online banking ṣe mọ̀ pé di mẹ́ta no atm no check no online banking ẹ lọ ṣírú àkáǹtì yẹn ẹ máa fowó sí díẹ̀ díẹ̀ díẹ̀ díẹ̀ díẹ̀ díẹ̀ tẹ bá ti ń fowó sí ìláìlì azim tó bá máa fi di parí ọdún ẹ kàn máa fẹ̀yìn ni. Sister Adenike Boboye, what do you mean? a sọ pé àfẹ́rù yín bí mílíọ̀nù la wà yìí ó wá ìbànújẹ́ wá bu wa oníṣòyí can pray ẹ̀yin oní wàhálà yìí ok ẹ máa bọ̀ nínú kóló ẹ má bínú hmm, tẹ́ ẹ bá ti lè jókòó sórí iye ọwọ́ yín kẹ́ máa lọ́n ti yín ẹ bá ti wá èmi ò nídìí èpè lọ́dún yìí fún yín ká lónìí ẹ má bínú ẹ ti padà so ẹ máa ra máa jù síbẹ̀ kẹ́ tó mọ nǹkan tó ń ṣẹlẹ̀ àwọn tó ń kówó sí mi lọ́wọ́ inú àkáǹtì tí mo sọ fún yín ni mo máa ń kówó wọn sí kí wọ́n bá kanlẹ̀kùn báyìí tó yá àbàdàn àwọn fowó àwọn ní ìdè báǹkì ni mi ì lè ṣe transfer kò ní kóòdì kò ní pé ẹ fi kíní ní ìdè bẹ́ẹ̀ ni ní bá wọn fíìlì pépà ní sì transfer owó wọn fún wọn nǹkan kò bá fẹ́ gbowó ẹ̀ ẹ lọ wá jọ̀wọ́ orí burúkú ò ní jẹ́ tiwa ní ọdún tuntun àní ṣàgbákò àní báráyé fọwọ́ tì í ayọ̀ la fi bẹ̀rẹ̀ ayọ̀ la máa fi parí a máa rí nǹkan rí nawọ́ síbà pé yes twenty twenty four it's my year of breakthrough my year of surplus fulfilment bẹ́ẹ̀ lọ́nà máa ṣe lóúnjẹ ó yá mo tún ti gbé e dé o gbogbo àwọn léèsì tẹ́ rojú rí tẹ́ ṣe gbẹ ẹ̀yin tẹ́ fẹ́ ṣe birthday ẹ̀yin tẹ́ fẹ́ ṣe ìyàwó fọ́mọ ẹ̀yin tẹ́ fẹ́ ṣe anniversary ẹ̀yin tẹ́ fẹ́ ṣe kíni ẹ fẹ́ celebrate àwọn àgbàlagbà yín mami is now eighty daddy mi is now ninety mo fẹ́ kó wà okay <laughs> mr ojo adébíyẹnpẹ adẹnìkẹ ti bọ́ sínú kálukí tèmi kò pẹ́ tó báyẹn so ẹ̀yin tó yẹ pé ah mọ́mì mi mo fẹ́ kán lúkú òkè yàbàdàn ìṣe ní lẹ́sì bábàbàbà ó pọ̀ ní bàjẹ́bàjẹ́ so a máa lọ organize a máa renovate other house kò ń ṣe ìbàyò a lè máa ṣe ṣáàtì bí rárá o àwọn ṣíà yóò ní jẹ́ àṣẹ ṣáàtì so ibẹ̀ a máa ṣe dáadáa so ṣáàtì a máa lọ a máa lo three days ní Sùúrùlérè four days níbà bá ṣe máa ṣe nìyẹn so that ó máa fáwọn tó wà ní Ìkòròdú ní privilege àti access láti tètè máa gba ẹrù wọn and then owó rider yẹn ò ní pọ̀ èyí tó fi ń san ten thousand tó ń san five thousand wọ́n bá ti rí two thousand one five wọ́n ti gbẹ́rù wọn lé wọn lọ́wọ́ àwọn gan náà lè ṣe kí ni àwọn gan náà lè wá gbà torí ibẹ̀ yẹn máa wá gbà àdírẹ́sì wà kì í ṣe lé mi níbẹ̀ ọ́fíìsì mi ni nọ́mbà twenty Ọlátúnjí kọ́ ẹ̀ máa wá gbà ń bẹ̀ kò jù bẹ́ẹ̀ lọ thank you very much ojú òní ti wà ẹjọ́ o ìyá àbàdàn ìbáyànjà o inú ọdún tuntun la wà yìí o ìjà oníṣe tèmi àti owó owó owó ìgbéga ìdùnnú àlàáfíà àìkú tí ń ṣe bálẹ̀ ọ̀rọ̀ òun la fẹ́ nínú twenty twenty twenty twenty four yìí ó yá mo tún ti gbé dé ẹja mo ní máa ti wo price aṣọ yìí àwọn léèsì ńláńlá mo tún ti gbé wọn dé ẹ rí pé mi ò ní lè gé aṣọ mi bàtà tí ò láṣẹ gbọ́dọ̀ tètè ṣebẹ̀ yẹn mi ní lè gé aṣọ lórí tébù yìí ambassador má bínú pò ń pè mí wò ìnáwó pọ̀ ní last year yẹn ó pọ̀ jù kọ́lọ́n kó ṣàánú wa so mi ní lè fi bẹ́ẹ̀ gbogbo orí tébù báyìí làwọn ayé láti máa gé aṣọ wa láti máa ṣe kíni láti máa ṣe kíni. Mm so láti máa máa ṣe kí láti máa máa tú láti máa máa ṣe gbogbo ẹ̀ tẹ́ máa máa rí lórí fídíò tẹ́ máa máa rí lóríṣiríṣi look at this lovely lovely swiss lace tó ta lẹ́nu tí ìyá àbàdàn ti gbé dé eh, oyindamọ́lá olúwatósìn àdúrà gbogbo wa ló máa gbà lágbára ọlọ́run èyí tó ti tọ́lọ́run ti ṣe fún wa ò ní bàjẹ́ ó bàjẹ́ tì àní bá láyé fọwọ́ tì i would like to save my money with you sister Kemi no problem tó bá ti yá tó bá ti yá à ń kọrúkọ àwọn èèyàn lẹ́ni alẹ́ni tó ní ten million lọ́wọ́ wa àfi sọ̀rọ̀ ẹnu ó yá Ayọ̀mídé wa mú kínní ìdání alẹ́ni tó ní six million wọ́n bá sì ti fẹ́ béèrè owó wọn ẹgbẹ́ owó yín ni owó yín torí <laughs> Lotus Bank nǹkan tó wà fún nìyẹn kò wò ló àbúrò mi gan tó fẹ́ ra mọ́tò owó rẹ̀ ń bẹ lọ́wọ́ mi wà fún nìyẹn máa save saving wà important. má fi gbogbo ọwọ́ jẹ eléyìí bá ń sìn a lè pè síbẹ̀ o máa pín ní nọ́mbà torí fóònù kejì yẹn mọ̀mọ́ kan tó ń ṣe sábìsì ẹ̀ láti fi jọ́ mẹ́ta ẹ pé ó máa ń kú ni. ẹ̀yin ò lè mọ bó ṣe ń kaṣọ yìí o ẹ ká dúró ni ẹ ká dúró ni ṣe ti rí wọn one hundred percent ṣe ti hundred percent ṣe ti rí bó ṣe bó ṣe lovely gbogbo colours ẹ̀ ló wà ṣe rí one fifty ọ̀tẹ̀jẹ́ ká ṣe sales ẹ̀ new year lélẹ̀ ẹ fi ṣẹ̀ wá lọ́wọ́ hundred thousand hmm. hundred thousand jẹ́ ká ẹ fi ṣẹ̀ wá.